ọlámídé àbíbàdó tẹkíkọ kí ẹ káàbọ̀ sórí tundekelani.tv. ẹ ṣe gan sa ẹ ṣe. fẹlá ti fi pidgin kọrin àwọn olórin wa kan ní nàìjíríà pàápàá wọn ti lo èdè gẹ̀ẹ́sì ṣùgbọ́n dàbí pé yorùbá ló ń lò jù èdè wo gangan gangan gangan ló fi ń kọrin jù àti pé kí ni díẹ̀. èdè yorùbá lóyún mo fi ń kọrin jù òun dẹ̀ ló rọ̀ mí lọ́rùn jù òun dẹ̀ ní èdè tí ó máa yá mi lára láti. La láti jẹ́ káwọn èèyàn understand perspective or background tí mo ti ń bọ̀ nání nání nání ohun ànílà nání nǹkan oní nǹkan kò lè dàbí tẹni so èmi feel pé ehm, tí n bá gbé Yorùbá lárugẹ ó pè mí ó máa sunwọ̀n fún mi á sunwọ̀n fún generation tó ń bọ̀ after mi mọ̀ ju kí n máa promote èdè elédè àwọn olórin máa ń ní composer àbí wọ́n máa ń ní songwriter àbí wọ́n máa ń ṣe báwo ni wọ́n ṣe ń ṣe tiẹ̀. èmi máa ń ṣe everything fúnra mi mo máa ń write for mi. báwo ló ṣe ń wá. ọlọ́run ni major source of inspiration actually and um, ìgbà um, míì àwọn ìrírí ayé tó ń ṣẹlẹ̀ around me àti nǹkan tí mo ń go through in life ló máa ń inspire àwọn orin tí máa ń kọ. ẹni dúró apá ti já Mm kó dúró sókè báwo ni o ṣe ń fún àwọn orin yẹn ní nǹkan tí wọ́n ń jẹ́ tó jẹ́ pé tó bá ti balẹ̀ báyìí gbogbo ayé máa hàn bẹ́ẹ̀ ni. ọkàn máa wá náà ni o akọ̀ṣà máa sọ ọ́ lórúkọ tá a bá fẹ́ ṣá tá a bá ti rìkọ́ọ̀dù tán èmi àtàwọn ọ̀rẹ́ mi ìgbà míì gan àwọn ọ̀rẹ́ mi ló máa ní pé o jẹ́ ká lórúkọ báyìí jẹ́ ká lórúkọ báyìí jẹ́ ká lórúkọ báyìí so ọlá ọlọ́run ni ọlá ọlọ́run ló ń bless everything sir. jẹ́ ká padà sẹ́yìn díẹ̀ báwo ló ah àti bàrígà mo bẹ̀rẹ̀ orin kíkọ ní ọdún 2000 <laughs> láti ọdún 2000 and um, <clears throat> after after bíi ọdún méjì tí mo bẹ̀rẹ̀ orin kíkọ mo join ẹgbẹ́ akọrin pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bíi méjì tájọ́ ń papọ̀ àpé mẹ́ta then after ọdún mẹ́ta àwọn ọ̀rẹ́ mi wọ́n gan ó dà pé wọ́n wọ́n àwọn parents wọn fẹ́ kọ́ take education wọn serious ju orin lọ <laughs> torí wọn bí wọ́n fi pé ah, ẹ̀yin ọmọ yìí tó yẹ kẹ́ lọ kàwé yín orin orin ṣáàlẹ̀ nǹkan so uh, most of our ọ̀rẹ́ mi yẹn wọ́n decide láti focus more on their education but èmi mo wà bísí mo ń ṣọ́fù méjèèjì papọ̀ ṣá pé <laughs> ìjẹ́ yóò jẹ́ ṣáà ta mo ṣáà gáàbò pé ìkọ́ra ṣàjẹ́ ṣá <laughs> so mo i was like busy gambling with the two like no i cannot say i'm leaving this for this or linana i just took mo make sure pé mo try gbogbo best mi láti maintain balance between education mi ati music. àwọn aṣíwájú olórin wo ni òun wò níwájú àti èwo ni owó ṣe kó tó di pé ìwọ pàápàá tún dá dúró. àwọn. Um, èèyàn bíi Wasiu Ayinde Jay-Z Tuface um, Sunny Ade a lot a lot oríṣiríṣi wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ gan. <laughs> báwo ló ṣe fẹ́ lo orin láti fi gbé ilẹ̀ Yorùbá gbogbo Nàìjíríà Áfíríkà àti gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú káàkiri gbogbo ayé báwo ló ṣe lè gbé lárugẹ bí mo ṣe lè gbé lárugẹ kò ju kí kí n tẹpá mọ́ iṣẹ́ mi bí mo ti ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti ilẹ̀ then um, kí n kó àwọn èèyàn mọ́ra àwọn èèyàn tó wà around mi tí ọlọ́run fún wọn ní ẹ̀bùn orin kíkọ tí wọ́n dẹ̀ tí wọ́n dẹ̀ mọṣẹ́ wọn ṣe níṣẹ́ kí n ràn wọ́n lọ́wọ́ kí gbogbo àlejò grow papọ̀. orí kọ ọgbìn báyìí. Hmm um, ṣakiti bọ̀bọ̀. kí ni ìtumọ̀ um, ṣakiti bọ̀bọ̀ bíi nursery rhyme ni ṣakiti bọ̀bọ̀ jẹ́ nígbà tí mo dàgbà ní Bariga mi wá mọ̀ bóyá cosmo wa surprise pé ó dà pé kò ṣe gbogbo yorùbá ló actually mọ̀ but bóyá inú àdúgbò mi ló ti máa ń kọrin ẹ̀gá but it goes this way ehm, ṣakiti bọ̀bọ̀ bọ̀bọ̀ ọbẹ̀ ẹ̀gúsí gúsí ìdí ògbàpò gbàpò tó bá gbàpò gbàpò àwa fàyà fàyà ṣakiti bọ̀ yẹn lèmi wá yí padà tí mo fi kọrin tèmi gbé ó bọ̀ bọ̀ wèrè ló bá dé to get this money today but every night and day ó bọ̀ wèrè ló bá dé zero dọ́lì lèmi ò lè nà gẹ̀rẹ̀ mọ́ láàyè ó yá ṣákìtì bọ̀bọ̀ bọ̀bọ̀ ó fẹ́ ra bentley bọ̀bọ̀ bọ̀bọ̀ ó fẹ́ ra ferrari bọ̀bọ̀ bọ̀bọ̀ fly you to paris bọ̀bọ̀ that is true. From afar beyond the sun, she came.